والسلام على ما لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم نلقاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الخامس والعشرين في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك بأبي البزار داود سيري ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوث نيجيريا وفاة خديجة وبعد وفاة أبي طالب وبعد وفاة أبي طالب قليلا توفيت أم المؤمنين خديجة الكبرى رضي الله عنها عن عائشة رضي الله عنها قالت ما غرت على أحد من نساء النبي صلى الله عليه وآله وسلم ما غرت على خديجة وما رأيتها ولكن كان النبي صلى الله عليه وآله وسلم يكثر ذكرها ربما ذبح الشاة ثم يقطعها أعضاء ثم يبعثها في صدائق خديجة فربما قلت له كأنه لم يكن في الدنيا امرأة إلا خديجة فيقول إنها كانت وكانت وكان لي منها ولد أخرجه البخاري نعم ètí àmàjọ́rò ní ìrìn lẹ́bí ṣe kàá síwájú òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àmìlà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó di ọdún kẹwàá tọ́lọ́wọ́ bàbá tó gbé àmìlì dìde ní òjíṣẹ́ bákan náà èyí afirka ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ sáàmìlá Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ikú àbíkọ́ọ̀lì èyí tó tẹ̀lé òun náà ní wàfáàtú Khadija radiyallahu anha kọ́lọ́rọ̀ bá subhanahu wa ta'ala kó wà wà kẹ́ Khadija ni àníbíà Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ ní ìyàwó àkọ́fẹ́ léèkì àkọ́fẹ́ ẹlòmíì kan gẹ́gẹ́ tẹ́lẹ̀ nínú sọ̀rọ̀ Muslim nínú hadithi ìyálàwà Aisha radiyallahu anha ó ní òjíṣẹ́ ọlọ́run ọba لم يتزوج النبي صلى الله عليه وسلم على خديجة امرأة قط حتى ماتت títí Khadija fi kú àríwá Muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ nìkan kan fún Khadija tí àríwá fi fẹ́ ẹnìkan kan lé wọ́n ní nítorí pé ó ní ìwà dáadáa lọ́wọ́ tọrọ àìmẹ́sì lọ́rọ̀ kú ò níbi kó tún ní obìnrin ní ìfún ọ̀rọ̀ bí ọwọ́ àìsá wà lọ́ha kọlọ́bà kọjọ kí ó bá wà kẹ́ bákan náà lẹ́yìn àti àbùtọ́ ìlú ní ìgbà tó pẹ́ díẹ̀ ìyáláwa kọ̀díjà tó jẹ́ ummul mu'minin al-ula ẹni àkọ́kọ́ ọ̀nì níyàwó àrẹ̀lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìyá àwọn mọ̀mìnì ó pàkùnà àìṣà ọ̀nà àìhá ó wá ń sọ ipò tí ìyá ìpadà ní lọ́dọ̀ àrẹ̀lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn tó tán ipò ní àyẹ́bí fi àkọ̀díjà sí láàrin àwọn obìnrin yòókù rọ́bì ọ̀rọ̀ àìmá yẹ́bù ní sálàyé ó ní ma zùrùtù àlà ahàdì nìsá ìnàbí sallallahu alaihi wasallam ma zùrùtù àlà kọ̀dídà ó ní ní òjò lérí obìnrin kan nínú <clears throat> obìnrin tà níbi ìfẹ́ tó tó ìtìgùn òjò lórí kọ̀dídà ó ní wàmọ́rọ̀ àìtùhà ní orí kọ̀dídà kájọ jòkó nílé àdídà Muhammad sallallahu alaihi wasallam àdíkì ìṣẹ́ ìbá aláyé gan-an ibi bẹ́ẹ̀ à Khadija ni òun wá bá lọ́dọ̀ àníkà Muhammad no òun ọ̀bá lọ́dọ̀ àníkà Muhammad sallallahu alaihi wasallam a bákan náà ọjọ́ ìgbọ́yọ pé bí mi ò ṣe rí yìí àmọ́ nǹkan tó fà tó fi dùn ní pé òjíṣẹ́ ọlọ́run ọba yóò fi òrùbìtọ̀rọ̀ ha a níbi pọ̀ lẹ́ni tí máa ń ṣèrántí Khadija rẹ̀ tí ó máa ṣèrántí rẹ̀ tí ó máa sọ̀rọ̀ ń parẹ̀ nígbà míì tí n tí mo fi ń ṣèrántí rẹ̀ nígbà ó bá mi dábàá àṣà yóò mú ẹran apẹran àwa gé lórí kéríkéríkéré wọ́n yóò wá gé ẹran yìí yóò sẹ́ńdẹ̀ sí àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn tó jẹ́ ọ̀rẹ́ Khadija kódà kejọ pé ọkàn sẹ́ńdẹ̀ nìkan àwọn tó bá ọ̀gẹ́sà àwọn ọ̀rẹ́ Khadija nìkan yóò sẹ́ńdẹ̀ sí àwọn tó bá mọ̀ yìí pé wọn ò jọjọ́ rẹ̀ àmọ́ wọ́n nífẹ̀ẹ́ kọ̀díjà yóò dẹ̀ máa tẹ́ǹdẹ̀ sí wọn rìwáyà pọ̀ rìwáyà tó gbé wa pé ní máa tẹ́ǹdẹ̀ sáwọn ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ ìtàmúwa nínú tíra yìí bẹ́ẹ̀ náà nígbà àwọn rìwáyà mi sọ pé àwọn tó bá ti nífẹ̀ẹ́ kọ̀díjà tó mọ̀ já ah, lágbájá náà nífẹ̀ẹ́ kọ̀díjà àníjìdẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ fún eléyìí ni ẹni tó àdúrà mọ̀sánù sọ̀lọ̀ sọ̀lá náà àwọn ìlú àkànnà ó júwe dáadáa táàkì máa ṣe fóbi wa àwọn aláṣọmọ wa nígbà tí wọ́n bá pa kàndà tán àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ wọn á tún máa ṣe dáadáa sí wọn. àdìgbà Muhammad sọ̀rọ̀ àṣẹlá ó practice ilé ìjọ ní kọ̀díjà ọ̀rọ̀ di ọba àyíká àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ yóò pẹ́ ẹran adẹ́sẹ́ǹdẹ̀ sí wọn. eléyìí ìlànà dáadáa táwa náà bá gùn ah, ní kí ìjọ kọ̀ọ̀kan jẹ́ ẹ̀sà nìkan fún àdìgbà Muhammad sallallahu bí ṣe máa ń tírìtì ọ̀rọ̀ kọ̀díjà lẹ́yìn tó kú tán ka annahu lam yakun fi dúnìyà mọ́tún ìlà kọ̀díjà nígbà tí ò sí obìnrin kan mọ́ láyé àfi kọ̀díjà ẹni pé ẹni tó bá kọ́ gbó ní kí ìyálà àyíṣà ọ̀rọ̀ bí àlàáńhá tó gbogbo ẹni yóò tó bá jẹ́ obìnrin àyíkùnkọ́ mẹ́jọ obìnrin wọ́n náà ń ṣiṣẹ́ lọ́fíìsì kan ẹnìkan ti á ṣiṣẹ́ níbẹ̀ rí síwájú tó tó débẹ̀ àmọ́ tí ọ̀gá ayé fẹ́ yọba sọ̀rọ̀ tí ó bá yanu ọ̀rọ̀ ẹni tó ti lọ ẹni ọ̀rọ̀ sọ tí ó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni tó ti lọ ẹni ìyẹn ṣe dá ọ̀rọ̀ ẹni tó ti lọ ẹni sọ èyàn ṣe dá ọ̀rọ̀ ẹni tó ti lọ ẹni sọ ìwọ gbọ́dọ̀ mọ̀ ó ń ah, kí wọ́n ń ṣe fún yín tí ò wá sẹ́lòmíì mọ́ tó mọ̀ ṣe tó ẹ̀dì yẹn ipò tá nílò àbáhámù sọ̀lá sọ̀lá fi sí iṣẹ́ tí Khadija tó ti ṣe lọ́dẹ̀dà nílò àbáhámù sọ̀lá sọ̀lá òun lélẹ̀ nínú ẹ̀kọ́ táwọn kọ́ńbẹ̀ náà ni pé obìnrin rẹ̀ kóhun ọ̀dà sọ́kọ rẹ̀ tí ó fi lè gba orúkọ yìí náà lọ́dọ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí Khadija ti gbà á tí ó wà sí ọkọ rẹ̀ débi pé ka annahu lámìyàkùn fi dúnìyà mọ́ra tó ìlàbì tí obìnrin ti rí tó dàbí àjọ tó kò sóbìnrin kan mọ́ láyé kọ́kọ́ náà fi orú obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìkọ́ni máa ń ṣe ìwà ìṣe dáadáa ìjìnà sí bàjẹ́ ìṣẹ́ntẹ́ni yẹn fẹ́ ìjìnà sí nǹkan tẹ́ni yẹn ò fẹ́ iṣẹ́ àwọn nǹkan mèremère tó mọ̀ bá tí a dẹ̀lẹ̀ rẹ lómi tó ní faradoro eléyìí oòrùn rẹ̀ ní ìyáláwa kọ̀díjà ló ní sanibà Muhammad sallallahu alaihi wasallam a kà nínú bá lórí wáyìí níbo tí ipa tí ìyànlá ọ̀díjà tó kó nígbà tá níbi tó fẹ́ akà nípa ipa tó kó títí tó fi di ìgbà tó lọ akọ́ akà ayé sílẹ̀ ọdún kẹwàá yìí ni wọ́n máa ń pè ní àmúlẹ̀ fọ́tún fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ọdún tó yẹ pé ìbànújẹ́ bá àníbà Muhammad gan òun ni ọdún yìí torí pé gbogbo àwọn tí èèyàn lè pè ní igi lẹ́yìn ọgbà nígbà Muhammad sallallahu alaihi wasallam tí èèyàn fojú rí báyìí nínú ká rẹ̀yàn lọ́wọ́ ni nínú kí a gbó sí ẹ̀ nígbà ṣòro ni òun náà ni àbùkọ́ ìdò wà kọ̀díjà rọ́jọ̀lá àyà ọlọ́run tó wá mú púpa wọn lásìkò kan náà nígbà kan náà lọ́dún kan náà torí pé àbùkọ́ yìí ó kú kọ̀pẹ́ rẹ́díkà ti gbé òun náà ni yálà kọ̀díjà lọ́dún kan náà tí ó dẹ̀ pẹ́ sí ara wọn eléyìí àdéhùn ló jẹ́ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún àwa tí a jẹ́ umma àníbà Muhammad sallallahu wípé ìgbára lọ́lọ́run ọba láwọn lò kìí sì gbára yá àwọn èèyàn kankan ẹlòmíì wọn ní tí ò bá sí lágbájá kò bá ti rí ṣe láyé tí ò bá sí lágbájá kò bá sí rọ́nà lọ láyé àwọn àgbà ọpọlọ́run ló wá ń ṣe nígbà tí ó bá ti fẹ́ nìyẹn tí nǹkan fẹ́ nìyẹn dẹ̀ ṣe tó dẹ̀ ṣe torí pé kí ni wọ́n ṣe fá nígbà Muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé wọ́n ṣùgbà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ràn nígbà Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ wọn ò sílẹ̀ fọ́ta mọ́ àmọ́ tó wọn àti bẹ́ẹ̀ ẹ ọlọ́run ti kúpa wọn gbogbo tí wọ́n dẹ̀ ṣe ọlọ́run dẹ̀ tó ń kọ̀ntínú yẹn láti mọ títóbi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wípé ọba ní ṣètò ètò yóò sí ní wa náà nítorí wọn jẹ́ ọ̀rọ̀ tá a fẹ́ mú níbi báyìí òun náà ni pé ìyáàlá Muhammad sallallahu alayhi wa sallam nígbà nígbà wípé á ah, ó jẹ́ nǹkan báyìí bó ṣe rí nì bó ṣe rí nì bákan náà á ah, ọlọ́run sọmọ fún mi látara rẹ̀ eléyìí àníbí Muhammad sallallahu alaihi fi ń yìí ìmọ̀ fi ń wọ Allah subhanahu wa ta'ala kọjọ̀ kọba akẹ́ àtàlẹ́bìnà àti gbogbo àwọn ìyàwó àti gbogbo àwọn sọ̀hábà náà ثم تزوج بعد موتها سودة بنت زمعة ثم عائشة الصديقة بنت صديق ثم زينب بنت خزيمة ثم أم سلمة هند بنت أبي أمية ثم زينب بنت جحش ثم جويرية بنت الحارث ثم أم حبيبة رملة بنت أبي سفيان ثم صبية بنت حي ثم ميمونة بنت الحارث فهؤلاء إحدى عشرة امرأة تزوج بهن رسول الله تزوج بهن الرسول صلى الله عليه وآله وسلم وبنى بهن وتوفيت منهن اثنتان خديجة وزينب أم المساكين في حياته وتوفي هو عن التسع البواقي نعم àwọn obìnrin tá à ń gbà Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ àwọn náà ni àwọn tí akàntọ́ ṣe ìrántí rẹ̀ lẹ́yìn ìgbà tí a kọ nípa ìyálawa Khadija nípa pé ìyálawa Khadija ó kú ní ọdún yìí kódà ìtẹ́gbé pé wọ́n èyí sọ ìrun di ọ̀ràn yẹn tí ìyálawa Khadija tóbi jáde kúrò ní ayé lẹ́yìn ìgbà tí aláwa kọ̀díjà kú bẹ́ẹ̀ ni àníbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀fẹ́ àwọn obìnrin kan nínú ẹni tó fẹ́ gbára lẹ́yìn ìgbà tí kọ̀díjà kú tán òun náà ni Saudatu bintu Sama ẹni yìí ọ̀fẹ́ síwájú kí ànẹ́bí tó fẹ́ Àìṣà àbí kí ó ti dé gẹ́ bí ìyàwó fàdúrà Muhammad sallallahu alaihi wasallam tó síwájú ìyàláwà Aisha lẹ́yìn Sauda bintu Zam'a òun náà lọ kan as-Siddiqatu bintu Siddiq Siddiq òun náà ni ìyàláwà Aisha radiyallahu anha fẹ́ lẹ́yìn Aisha ni lẹ́yìn zainab bintu kuzema lọ́kàn umu salama hindu bintu abi umayya lẹ́yìn umu salama lọ́kàn zainab bintu jahsh lẹ́yìn zainab bintu jahsh lọ́kàn juwayya bintu lahari lẹ́yìn ìyá ìtẹ́lẹ̀ lọ́kàn umu habiba romla bintu abi sufyan lẹ́yìn umu habiba òun lọ́kàn sọ̀fíyà tó bíntu hajj lẹ́yìn ẹ lọ́kàn maimuna bíntu lahari lẹ́yìn náà lọ́kàn hafsọ bíntu umar lẹ́jọ́ ìpí àpàdà máa ṣe àlàyé lórí ìgbéyàwó tánidà Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ ọmọ khalifatu thani ba'da nabiyyi sallallahu alaihi wasallam umar bin al-khattab radiyallahu anhu gbogbo àwọn yìí wọ́n jẹ́ mọ́kànlá lẹ́yìn náà àníbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀fẹ́ àwọn yìí àmọ́ àwọn méjì wọ́n jáde láyé lóṣojú ayé àníbà Muhammad sallallahu ni Khadija tàǹkà ìtàn ní èmi bákan náà ẹnì kejì tó jáde láyé òun náà ni Zainab umul masakin ah, ó ti jáde kó láyé àwọn mẹ́sàn-án lọ́wọ́ àbẹ́bẹ́dà nígbà Muhammad sallallahu alaihi wasallam táàlì ìlú fi ayé sílẹ̀ gbogbo àwọn yìí wọ́n ti kọjá lọ síwájú ọlọ́run abẹ́lọ́pàá Allah subhanahu wa ta'ala kọjọ kí ó bá wa kẹ́ wọn ẹ̀kọ́ tí a kọ́ nínú ìsẹ̀mí àníbà Muhammad sallallahu alaihi wasallam ó pọ̀ gan-an nínú rẹ̀ òun náà wọ́n fàyọ ní ibẹ̀ òun náà ni ìbálò dáadáa tí a nígbà Muhammad sallallahu alaihi wasallam tó bá wọn lò bákan náà ìbálò dáadáa táwọn náà bá nígbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá lò tá a okun kẹ́kẹ́ inú alukọ̀hánì kẹrí tọ́lọ́wọ́ pé wọ́n pé sáyé lẹ́fẹ́ mú ní abal qiyama àkòtí ìkẹsàn tí ó lọ mú ayé al qiyama náà gbogbo wọn dúró tì eléyìí ó jẹ́ kó gbogbo àti àǹkúra lọ́mọlẹ́yà nígbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ọ̀yẹ̀ kí a ló mú ìṣẹ́fí la nígbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ tàkùn mú níbẹ̀ ní pé ìṣẹ̀dá nígbà Muhammad sallallahu alaihi wasallam ó yàtọ̀ sí ìṣẹ̀dá tiwa ọlọ́run ọba yọ̀ǹda fún nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ilé ìtaba lọ sínú sọ́rọ̀tà Ahzab amari so ọlọ́run ba ló sílẹ̀kùn ẹlẹ́fà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ sí fún àwàlì umma àwọn tó yọ̀ǹda fún umma yìí òun náà ní mẹ́rin àfẹ́ni tó bá jọ kó bá tó ní ẹrú tí ó fi kún mẹ́rin lókù àmọ́ àtàjù ìsìlámù tó pèsè àníkọ́ níbi ká kọ̀ fáwọn yẹn pé ẹ má ṣe ẹlòmíì lé ní àwọn tó bá ṣe nígbà tí wọ́n ti dáhùn ẹ ipò fẹ́ ju ìyàwó kan lọ wọ́n ta fún crime wọ́n fẹ́ ju ìyàwó méjì lọ wọ́n fẹ́ mẹ́ta ẹni bá jẹ́ ta pé a wọ́n mọ̀ pariwo rẹ̀ káàkiri gbogbo eléyìí ìsìn tí Islam fà ní tiwa ká má ti lọ̀sẹ̀ márùn yìí àmọ́ ká sọ fún gbogbo àwọn èèyàn tó bá ní ìwé lè lọ́rùn òun náà ní pé sínú tá a màmá nígbà Muhammad sallallahu alaihi wasallam tó fi bá àwọn ìyàwó rẹ̀ lò òun náà ní dédé àrùgbẹ́ ní òtí ó bá fẹ́ fẹ́ ju ìyàwó kan lọ kò fi dédé kò fi sáànù wọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá sọlá rẹ̀ sẹ́là lọ sọ pé gbogbo ẹ̀mí ò tí ó bá fẹ́ ìyàwó tó bá jẹ ọ̀kan lọ tó bá fi sí ọ̀dọ̀ apá kan dàbí tí ò ṣe dédé níbi tó jẹ kó ṣe dédé tó bá dúró tó bá dọ́dọ̀ náà bá jọ̀gbìn àkẹyàrá yóò dọ́dọ̀ náà ọba lẹ́ni tí ìhà ẹ̀ ti wọ́ tó ti bẹ́ẹ̀ so tàbá fẹ́ déwájú ọlọ́ọ̀bá lẹ́ni tí stroke ti mú wa kágbọ́n ìdílé ẹni tẹ́lẹ̀ pé yóò máa ṣe dídí láàánú wọn bóyá méjì nìyẹn fẹ́ ni ó ju méjì lọ ni ó ju pé mẹ́rin ni kó máa ṣe dídí láàánú wọn. nínú àwọn ìtí àtẹ́lẹ̀ ọ̀kan àtẹ́tọ́fẹ́ jẹ́ ọ̀kan lọ táàtùmú lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ìṣe dáadáa sí wọn sáwọn obìnrin. bákan náà nítorí àwọn obìnrin náà nínú tí àwọn obìnrin náà gbọdọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé àníbà Muhammad sallallahu alaihi wasallam àti nípa àwọn ìyàwó rẹ̀ àwọn náà dúró ta àníbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo aná la mọ Hudaybiya Hudaybiya ápàrà kan nípa ìtàn àníbà Muhammad sallallahu alaihi wasallam sí ìyá pàtàkì ní Umu Salama radiyallahu anha tọ́lọ̀bà kọjọ kọba wa kẹ nígbẹ̀rẹ̀ pé gbogbo àwọn sọ̀háàbá rìdíwánù láàrin àjìmọ̀rin wọ́n kọ̀ láti padà ní Hudaybiya wọ́n láwọn fẹ́ wọ́n mọ́kànlá a máa níbi ti bá wọn ìfèrí ní agreement pé ọ̀dà á padà kì í sọdún ìlà máa ṣe hajj lábẹ́ tí ó mọ́rọ́ á padà sí Mọ̀dínà àwọn àwọn ń wò ó pé á lò kò yẹ kó rí bẹ́ẹ̀ ó wọlé tọ Umu Salama Umu Salama ló wá mú mọ́ràn wá bá Muhammad sallallahu alaihi wasallam wípé o bá ti jáde nísìn wọ́n sá ti fa orí rẹ̀ pẹ̀lú tó bá farí fa orí rẹ̀ pa ẹ̀rẹ̀ rẹ̀ máa lọ rìwáyà gbé pé wọ́n fẹ́ lè máa dúra wọn níbi tí ti ń fa eré fún ara wọn so ipò táwọn àwọn ìyàwó níbi owó àtà níbi nì ìwọ́n tó jóbìnrin lẹ́nu bó ipò owó ni wọ́n wà sọ́kọ wọ́n nígbà ẹ́ tí bá ń sọ̀rọ̀ ọ̀díjà tí ó sóbìnrin ni lọ́wọ́ wọn náà pé sórú bẹ́ẹ̀ ni wọ́n náà dú sọ́kọ rẹ̀ nínú ẹ̀sìn ni àbí nínú ètò ìgbésí ayé ọba tí máa ń kọ́ ìmọ̀ ṣe kọ́kọ́ gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ìgbésí ayé lọ́kọláya fẹ́ẹ̀kọ́ káwà lórí ẹ̀ àmẹ́lọ́ba bá fún àtàrà ọkùnrin nínú àtòbìnrin nínú wa kọ́lọ́ba kọjọ kọ́kọ́ gbogbo àwọn ṣe الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم